وعلى آله نعم <clears throat> وعن أبي موسى عبد الله بن قيس الأشعري رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم إن الله تعالى يبسط يده في الليل ليتوب مسيء النهار ويبسط يده بالنهار ليتوب مسيء الليل حتى تطلع حتى تطلع الشمس من مغربها رواه مسلم حديث أبو موسى الأشعري رضي الله عنه صحابي أبو بلو أبو موسى الأشعري أبو قال دقا أولاني عبد الله بن قيس رضي الله عنه ولو أكبر حديث ولد النبي صلى الله عليه وسلم ولا النبي صلى الله عليه وسلم تقول inna allah ta'ala yabsutu yadahu ó ń dájú allah subhanahu wa ta'ala ọba àlekọ́lá yabsutu yadahu yóò ṣe ọwọ́ rẹ̀ ilẹ̀yìn tó bá di lóru allah subhanahu wa ta'ala ó ṣe ọwọ́ ìyàtúmọ̀ musibu nahar yóò máa retí kí àwọn tí wọ́n ṣàṣìṣe lọ́sàn àwọn tí wọ́n ṣẹ̀ lọ́sàn kí wọ́n túbá yóò tẹ́wọ́ rẹ̀ lọ́sàn-án lóru wa yabsutu yadahu bin nahar. tó bá tún di lọ́sàn-án yóò tún tẹ́wọ́ pé tọ̀ ẹ̀yin tó jẹ́ pé òru lẹ́yìn fi ń ṣèkà òru lẹ́yìn fi ń sábúrú yóò wá tẹ́wọ́ rẹ̀ lọ́sàn-án wípé tọ̀ àwọn tòru táwọn náà ò lè túbá tó bá di ní àárọ̀ tẹ́kùlù mi máa gbèrè ha ti máa ṣe mí títí ó fi yọ níbi wọ̀ nínú àwọn àpẹẹrẹ lálá àwọn àpẹẹrẹ pé ọjọ́ tánàbí kà fún wa nínú ẹ̀ náà ni tòló ìṣàmùsí ìmàgìrìbì ha èkóòrùn ó yọ láti fi máa wọ̀ ìwà náà làwọn tó ń fi máa wọ̀ lẹ́yìn bíi tó àwọn èèyàn lè jòrò á lè jòrò fún adití àwọn tó bá bára yé òrùn ní yọ láti fi ẹ̀kọ́ yọ tó nígbà tí ó bá yá tó bá di táìmù ọwọ́ lọ̀lẹ́ òrùn bá yọ láti fi ìmàgìrìbì ha tó eléyìí Allah subhanahu wa ta'ala ìgbà yẹn Allah subhanahu wa ta'ala òtún ní retí ẹni tí ó ti ma àmọ́ kó tó dìgbà yẹn gbogbo ẹni tó bá ṣẹ̀ Allah subhanahu wa ta'ala máa retí pé ah, ó yẹ kó di omi bí wàdà tó bá di lóru kó túbá kó níbi àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ tí o bá tún túbá àbí tó tún ṣẹ̀ṣẹ̀ lóru yóò tún máa retí ẹ̀ lọ́sàn-án pé sá túbá kó níbi ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ yìí kí lè bá gba túbá rẹ̀ so hadithi yìí nínú àwọn hadithi fi hàn ní lẹ́ni pé Allah subhanahu wa ta'ala ipe ọba tó ní ọwọ́ ni bóyá ni pé a tún rí bí àwọn àyà míì nínú alukur'ani gan tí Allah subhanahu wa ta'ala ọba tó ní ọwọ́ méjì ni àmọ́ bò lọ́wọ́ ti wá rí àmọ́ tó eléyìí òun náà ni tí àwọn kan tí wọ́n fi ya pa àwọn alùsùn náà àwọn al-mu'attila àti al-mu'awwila àwọn kan bẹ nísìn àti al-mushabbiha àwọn kan bẹ nísìn tó jẹ́ pé bí Allah subhanahu wa ta'ala sọ pé òun ó tẹ́wọ̀ òun yìí àwọn ò ní tu ní ọwọ́ wọn ó tún ní nǹkan mi ní pé á àlè wọn sọ pé lọ́wọ́ ó sì tún nílẹ̀ fúnra rẹ̀ àwọn àwọn ẹlòmíín bẹ tó jẹ́ pé wọn ò tiẹ̀ ní wọn ò ní wọn ò ní sọ wọn ò ní sọ tuma rẹ̀ rárá wọn làwọn ọmọ tuma rẹ̀ wọn ni kò ní tuma àwọn míín sì ń bẹ tó jẹ́ pé àwọn sáà ti débi pé wọn wà máa fi ọwọ́ àlọ́ subhanahu wa ta'ala wọn fi wúta àwọn ẹ̀dá àmọ́ ìtọ́ni ilẹ̀ òun náà ni pé Allah subhanahu wa ta'ala gbogbo tó bá fi rin ilẹ̀ fúnra rẹ̀ kóun ní gbogbo ẹ̀ náà làwọn náà gbọdọ̀ fi rin ilẹ̀ Allah subhanahu wa ta'ala ó ní laysa kamithlihi shay'un wa huwa as-sami'ul basir ó ní kò sí nǹkan kan tó dàbí rẹ̀ laysa kamithlihi shay'un kò sí nǹkan kan kò láti jẹ́ àfijọ́ àfiwé kò láti jọ olùdarí wa huwa as-sami'ul basir àmọ́ síbẹ̀síbẹ̀ náà wa huwa as-sami' ọba tí ń gbọ́rọ̀ ni al-basir ọba tí ń kò fi rin kò jọ sẹ́nìkan nínú àwọn ẹ̀dá rẹ̀ so hadith ẹlẹ́ẹ̀kẹ́ ìtọ́tẹ̀lé onáà ni hadith anábì Hurairah radiyallahu anhu قال قال رسول الله صلى الله عليه وسلم من تاب قبل أن تطلع الشمس من مغربها تاب الله عليه أبو هريرة رضي الله عنه قال النبي صلى الله عليه وسلم تقول من تاب قبل أن تطلع الشمس من مغربها تاب الله عليه ó ní ẹnikẹ́ni tó bá túbà lọ sọ́dọ̀ Allah subhanahu wa ta'ala qabla an tadlu ash-shamsu min síwájú kí òòrùn tó yọ láti fi fi wọ̀ sábà Allahu alayhi Allah subhanahu wa ta'ala gba tútúbà rẹ̀ ó túmọ̀ pé tuba sí gbogbo ẹ̀ sẹ́yìn bá sẹ́ ó ní gbèdéke sẹ́yìn sẹ́yìn fi lè Allah subhanahu wa ta'ala kò ní í gbà lọ́wọ́ yàmá àti tó ti kọjá tó a eléyìí ó tún kún àdìsí alákọ̀ọ́kọ́ tá a kà yẹn sókè tó méjì náà inú sọ̀rọ̀ ìwúsẹ̀ ń lọ wà ìpè nínú àwọn àsìkò tọ́lọ̀ òní gba túbá lọ́wọ́ ẹ̀dá tó jẹ́ pé eléyìí ti gbogbo ẹ̀dá gbogbogbò ni tó eléyìí òun náà ni ó tẹ̀lé gbẹ̀yìn nígbà tá a yọba parí ìtọ́rùn bá fi lè yọ báyìí tó ń kálukú wá wẹ̀yìn báyìí wá rí fóònù yọ sẹ́wọ̀n pé gbà wọn nísìnyí ó ń kálukú àmọ̀dájú ti dénú gbogbo ní tí yóò gbàgbọ́ tẹ́lẹ̀ pé à òun gbà kán máa ń bẹ táyọ̀ parẹ́ gbà kán máa ń bẹ tóró yọ níbi títí ń wọ yóò wá ronú pé à àti tí wọ́n ń wí òótọ́ ni àtàlùkì á máa ń bẹ lóòótọ́ àpẹẹrẹ mọ́ màtírì yìí yóò wá múra pé òun ó tún bá wọn àwọn Allah subhanahu wa ta'ala ní kòkòrò ìjọba ẹ̀ máa ó ti parí nù gbogbo ẹni tí yóò bá fi lè yọ níbi tí ń wọ̀ máa lérí tó bá bá a lórí iṣẹ́ aburú ó parí fún un gbogbo ẹni tóun bá fi lè yọ níbi tóun ti ń wọ̀ ó wá ká mérí ẹbọ pé ń ṣẹbọ pẹ̀lú Allah subhanahu wa ta'ala ó ká má orí àdádálẹ̀ orí bídíà ó ká mórí àwọn ẹ̀ṣẹ̀ lóríṣiríṣi ó tóbi ni ó kéré ni ó ti parí kóró ẹni báwọn tó bá túbá kó ń bẹ̀ ọ́ lásìkò ọlọ́run ní gbajúgbà rẹ̀ má wọ́n ti close wọ́n ti close fáìlì ẹ̀ báwọn òbí tó kù ni pé ká yóò parẹ́ ní wọn kò kó sákámọ́ lọ́wọ́ òun náà ni ó lọ lè tó ìṣirò rẹ̀ tó bá di jọ́ òbí dàlú sí àmọ́ mùmí yóò gbọ́dọ̀ máa dájọ́ sí tútúbá ẹlòmíì náà máa burú láburú lónìí láwùjọ ó sì lóun padà túbá ẹ wo ṣètọ́ni ṣètọ́ni ó mọ tọ́ pẹ̀lú àlàáfíà ibi olálàáfíà ṣètọ́ni ó mọ tọ́ pẹ̀lú ọ̀dọ́ ìjọ́dọ́ ṣètọ́ni ó mọ tọ́ pọ́ kékeré ni ọ́ pé ah nígbà tó bá fi kó fún ọdún nìjẹ́ ó gbẹ́ náà ló padà bílẹ̀ ta ló sọ fún ọ pé ó kò mú ọdún kò tó jáde láyé mélòó mélòó àwọn tẹ́jọ jẹ́gbẹ́ àwọn tí wọ́n jọ bí ìgbà kankan náà tí wọ́n náà mọ̀ wọ́n tó bá ń kà wọ́n lé ní èjì wọn náà rí i pé wò sí láyé má kí làwọn ṣe sáàárẹ̀ ní pápá yẹn ni àìmọye ẹni tó sùn dájọ sọ̀rọ̀ dáadáa yóò sì wọlé sí lọ́lẹ̀ sùn ó sì jí kò ní jí máa àsìkò rẹ̀ tónù lásìkò kálukú bá ti tó yóò máa lọ ni kò láàlà kò láàrọ̀ kankan àbí máa lọ ni. àmọ́ṣe ìtọ́rọ̀ ní gẹ́gẹ́ bí rẹ̀ ó fẹ́ nu ọmọ ènìyàn yóò máa wá tàn wọ́n yóò máa wá fi wọ́n lọ́kàn balẹ̀ láwọn nǹkan tí ò sí fọkàn balẹ̀ bẹ́ẹ̀ láwọn nǹkan tó yẹ pé ọmọ yóò mọ ipe kò rọrùn bọ́mọ nìyẹn bá jòkó tó ronú dáadáa wípé ẹ bá wá di two thousand and thirty ní ti báyìí tó owó tó náà bá jòkó tó bá ronú dáadáa yóò wò pé níbo ni wọ́n kọ níbo ló ti rí tí kọ si sí mu níbo lórí tí wọ́n kọ́ sí mu kó di two thousand and thirty níbo lórí tí sí mu àwọn tó wá kú síwájú rẹ níbo ni sí táwọn ni eléyìí nínú àwọn nǹkan àkọ́kọ́ kò fi hàn nìkankan sásìkò oníkálukú bá ti tó Allah subhanahu wa ta'ala mú lọ ni. ìdájá ajaluha la yasta'khiruna sa'atan wa la yastaqdimun sásìkò oníkálukú bá ti tó kò ní lé wákàtí kan kò sì ní dí a mo fẹ́ pa tèmi sẹ́yìn mo fẹ́ ti síwájú kò ní dí. ẹ̀tànjẹ lásán ni irọ́ lásán ni ìgbà tànjẹ pẹ̀lú ṣèkọ́ọ̀n òun ni kí ẹnìkan máa sọ fáwọn yẹn pé tó bá fẹ́ fi kún ọjọ́ orí rẹ̀ tó bá mọ̀ kó fẹ́ tó fẹ́ kọjú orí rẹ̀ ó tẹ́mi rẹ̀ ó kù sí i ó wàá wá ewé kíní kan ó wàá ṣe kíní kan ó máa wá ju sẹ́yìn ó wàá ní ẹ̀yìn ẹ̀yìn ewé olóbó ewé olóbé so ẹ̀yìn ẹ̀yìn ewé olóbé so ó máa wá wí bẹ́ẹ̀ òun fi ń kún ọjọ́ eré rẹ̀ nù irọ́ ni irọ́ lásán ni tó jẹ́ pé kò sí òdodo kankan tó sùnmọ́ ta ló lọ́jọ́ orí rẹ̀ rí ta ló mọ̀ dédé tó ń lò láyé tó fi wá ti gbé òun náà ló fa atẹ́mì rẹ̀ fi gùn àkọọ́lẹ̀ tí wa ta'ala ni ẹnìkan ti tó tó bá wọ ọlọ́run tó bá fún ọ lẹ́mìí gúngún ó kù ló fún ọ lẹ́mìí gúngún a sì máa fún yàn lẹ́mìí gúngún gbà míì kíyàwó lè pọ̀ fún yàn yóò fún aláburú lẹ́mìí gúngún kíyà rẹ̀ ó lè peléke dáadáa tó bá jẹ́ òkúta kìyàmọ̀ yóò wá jẹ́ lẹ́kùnrẹ́rẹ́ ìgbà míì yóò sì fún ẹlòmíì lẹ́mìí gúngún láti pé kí ni kí oore rẹ̀ ó bá lè pọ̀ láyé méjèèjì náà lẹ́mìí gúngún wọn ṣe fún ni ń bẹ lọ́wọ́ rẹ̀ ni ń bẹ lọ́wọ́ rẹ̀ tó ń ṣe ẹlòmíì pé sẹ́kùtì láyé lónìí nísìnyí sì pẹ̀lú aburú rẹ̀ ẹlòmíì bàbá eighty ẹlòmíì bàbá ninety ìsì ń bẹ lórí aburú lórí ìranù tí ń ṣe torí eléyìí oníṣìí bí kú bá wá ká eléyìí máa lọ́wọ́ kí ni ọ̀wá jẹ́ ẹtíùtì rẹ̀ ṣe pé àwọn ọ̀dọ́ tí wọ́n jọ gbogbo ọdún ọmọ twenty years ọmọ forty years wọ́n ń gbé dáadáa ṣe láyé nínú ẹ̀sìn wọ́n ń tẹ̀lé tọ́lọ́ wọ́n ń tẹ̀lé tànẹ́bì tó jẹ́ pé irú àwọn ọ̀dọ́ òun nísìn àsìkò tí ṣètàlì máa rí yẹn àsìkò tí sèpáàni máa ń tẹ̀yàn jù nígbà tí wọ́n bá wà lọ́wọ́ ọmọ ogun ọdún sókè ni yóò máa tàn án yáà bí ọ̀nà tẹ̀rí yóò tún ní o gíláàsì wò ó rí bó ṣe dáa ó rí bó ṣe sígbàlẹ̀ ni àsìkò tí sèpáàni ó máa tẹ̀yàn jù gbogbo aburú nù. àwọn àtẹ̀yìn bá ní wá wọ títì ànábì sọ fún wa pé ọjọ́ eré àwọn àlìhùmọ̀ ọ̀hún mélòó náà ànábì pé ànábì ní láàrin títì sí sẹ́mùtì ni ẹ̀rọ kù bí ẹ̀ bá ti wá wọ títì nìsín sẹ́yìn pé ó yẹ kó ti palẹ̀ mẹ́rù rẹ̀ kalẹ̀ kó o sẹ kó bọ́lọ̀ sílẹ̀ ẹ̀ máa dì í má kó ti dì í kalẹ̀ lẹ́gbẹ̀ẹ́ kan ipe tọ̀ tiwa yìí nìsín tiwa ti wo ìta bá ń lò nìsín tọ̀ kó yẹ òkò ògòbè ni gẹ́gẹ́ bí àṣà haúsá àmọ́ nígbà náà lẹ́nu bí ó ṣẹ̀wá rò kó tún ṣẹ̀ṣẹ̀ yìí ibẹ̀ ló ṣẹ̀ṣẹ̀ wá bẹ̀rẹ̀ ayé òun láyé káàkiri òun ṣe ti láyé káàkiri so eléyìí <clears throat> nínú ẹ̀kọ́ tó wà nínú hadith hadith ẹlẹ́kẹta sáfì gbẹ̀yìn fún wa tó yẹ pé òun náà ní í ṣe pẹ̀lú àsìkò tí Allah subhanahu wa ta'ala òní máa gba tútúbá lọ́wọ́ yẹn àsìkò méjì ni àsìkò alákọ̀ọ́kọ́ òní tá a sọ bí hadith méjèèjì yẹn nígbà tí ayé bá múra láti parẹ́ àsìkò ẹlẹ́ẹ̀kejì <clears throat> òun náà ní tó wà níbi hadith wa bí abdulrahman àti abi abdulrahman abdullahi ibn umar radiyallahu an abdullahi ibn umar ibn al-khattab radiyallahu an hadith yìí hadith wa abdullahi umar ibn khattab ni عن النبي صلى الله عليه وسلم أخذ عن النبي صلى الله عليه وسلم قال ولا النبي صلى الله عليه وسلم إن الله عز وجل yaqbalu tawbata al-abd ma lam yughargir ó ní Allah subhanahu wa ta'ala ọba àlekèọlá ó ní yóò máa gba tútú bá ẹrú tí èèyàn bá túbà lọ sọ́dọ̀ rẹ̀ yóò gbà lọ́wọ́ yàn ma lam yughargir lópin ìgbà tí èèyàn bá ṣe pé ní ti wò kú báyìí ní pọ̀ káàkùn tó náà ti wá pé ìkúlò ti wá dé yìí ẹ́ òun náà pé ní àlùmọ́ àyà náà nígbà tó náà ti rí pé kò sí kankan mọ́ ìkúlò títí ń pọ́ka bú ọwọ́ àwọn òfin tó á ah, mo ti wá túbá báyìí mo ti tọ́lá ti túbá irú tútú bá bá àwọn ọlọ́run nígbà lọ́wọ́ yìí wọ́n ti wá wà níbi ààrẹ tuntun wá rí pé wọ́n wá rí pé kò sí kò sọ́nà àbáyọ mọ́ àwọn dókítà ti gbìyànjú wọ́n ti pé kò sí nǹkan kan mọ́ wọ́n lè sagbára mọ́ ó tún lọ ó tún kẹsẹ̀ lébọ̀ ó kẹsẹ̀ tabọ̀ síbẹ̀síbẹ̀ náà wọ́n náà rí pé bókìní yóò sá gbà mọ́ ọ wá pé a ṣe òṣìṣàsìkò wá ọlọ́run sọ wọn pé má padà má lọ bí tó ń lọ ọlọ́run ní gbàgbọ́ àwọn máa lásìkò yẹn nítorí pé wọn náà ṣe kí ni ó ti bàmọ̀ dájú gbà yẹn ní tí wọ́n sọ fún ọ tẹ́lẹ̀ ní nǹkan kọ̀kọ̀ tó yẹ kó ti gbà á gbọ́ kó o fi wà nínú alẹ̀ nínú yu'minuna bil ghaib kó o wà nínú àwọn tó nígbàgbọ́ pẹ̀lú kọ̀kọ̀ kó o nígbàgbọ́ pẹ̀lú ẹ̀ nígbà tí kọ̀kọ̀ wá di gbangba tó wá rí pé kò sọ́nà àbáyọ mọ́ ìgbà wọn ni wọ́n náà ti wá ọgbà ah, ọlọ́run wá sí sálá ọrùn rẹ ó ga pa òrèrè òrèrè ọrùn yìí má wọ́n tó bá wáyé tó ní wọ́n ní o kẹ̀yìn sọ́lọ̀ tí tó bá ń wáyé ó kẹ̀yìn sọ́lọ̀ mo bá ti wá rí tán ó wàá kọjú sí padà ẹnì kò kẹ̀yìn sọ́lọ̀ nítorí ìgbà tí ń wáyé kó lójú kọ padà má ọrùn rẹ ó ga padà ní òrìlẹ̀ sọ́ọ̀nù má torí pé gbogbo kọ̀díjà ní tètè ni wọ́n máa fún ọ kọ̀díjà tí wọ́n náà fi rò pé jáfẹ̀ kan fi ilẹ̀ báyìí náà ni. a ah, ìtọ̀ inú kó bá ti mọ̀ kó kọjú sí padà gbogbo owó rẹ yóò san padà ó wà bóṣe wà tẹ́lẹ̀ ó jẹ́ lu arin lẹ̀ ó máa wò kàn ojú òfin làwọn máa bí wò bí báyìí mo ti bí báyìí mo ti bí báyìí láti máa ní lọ́kọ́ ya máa ti lọ wẹ́rẹ́wẹ́rẹ́ lọ báwọn wọn náà máa ti lọ wẹ́rẹ́wẹ́rẹ́ àbí kò ìṣẹ́ pé tó bá mọ̀ kó kọjú padà ẹ àsìkò tó lò lórí owó rẹ ibi tè pé wọ́n bá ti kọjú padà báyìí ó ti kulẹ̀ kan náà ni kó o máa ti lọ wẹ́rẹ́wẹ́rẹ́ tó èèyàn kéè kọ ẹ̀yìn tọ́lọ̀ kó tún wá lójú kọ sí padà mọ́ nígbà tó bá rí ní wá tán yóò tún máa jìnnà sí yóò tún máa lọ sí i òkè yẹn mọ́tẹ́kẹ́ nìkan ó tàn òun lórúkọ àti àbí lórúkọ àfáà àbí lórúkọ oníwàásí kó máa wá kọ yín lóògùn pé ẹ máa kẹ̀yìn sọ́lọ̀ kó máa kọ yín kọ́ kọ́ kó lóun ti wá àti gbogbo eléyìí aburú lálá ni ẹ̀ mùsùlùmí lájìnà sí i anabi sallallahu alayhi wa sallam ó ní allah subhanahu wa ta'ala yóò máa gba tuba ẹrú lópin ìgbà tí o bá ti máa tí o bá ti di àsìkò algargara kí náà pè ní algargara òun náà nígbà tí tẹ́mi ń segin ni kí tẹ́kọ̀ bá fẹ́ sánú ọkọ̀ bọ́kọ̀ ṣe máa jáàkì tí o máa jáàkì díẹ̀ kó tó wá di pé yóò wá dúró yányá òun náà ní gargara nígbà tẹ́mi bá ń jáàkì ní ìtura rò pé tọ̀ ó wá sọ fẹ́ túbá tẹ̀pẹ́ ìwẹ̀ ṣẹlẹ̀ sí fìlàhùn ẹ wo fìlàhùn kí ni fìlàhùn ò pera rẹ̀ tán níbi ìgbẹ́rùgbárí ẹ̀ ó pera ó ní bá mi ma ilé kan tí ó ga mo fẹ́ lọ lè wo ọba tí musa ń pè lọ́ba rẹ̀ ń ga lókè mo fẹ́ lọ lè wo wo ibi tó bá tiẹ̀ dé àmọ́ ńgbà tó tẹ̀rì nínú omi ọ̀làmà àdúrà hùlùkàn ńgbà tó tẹ̀rì tó mú mi ó rí pé káì tí wọ́n ń sọ yìí òdodo ni o ẹ́ ó wá tẹ̀ wá sọ pé ní amantu bílẹ̀ di amana bíi ibà nàbí sọ̀rọ̀ yìí. yàtọ̀ ọba táwọn bá ní ìsọ̀rọ̀ yìí wá láwọn gbàgbọ́ yìí èmi náà wá ṣe tán láti gbà gbọ́ tí Allah subhanahu wa ta'ala sọ fún ní àánà wà kọ́ni kàfà nísìnyí nísìnyí ló tẹ̀ wá rẹ́ lórí pé o fẹ́ gbọ́ lọ́ngbọ́ oníkejì rí o ti kọjá tó fìlàwọn náà o kọjá fún fìlàwọn kí ló mú kọjá fún nítorí pé àsìkò tó yẹ kó túbá o ti kọjá àsìkò gárgárà àlùwà tó náà ti pé kò sí kankan mọ́ àlùwà yẹn ló fẹ́ túbá tó a gbìyànjú a máa túbá lọ́sọ́dọ̀ Allah subhanahu wa ta'ala mùsùlùmí ẹlẹ́ṣẹ̀ ni wá kò sẹ́dá kan tọ́lọ̀ dá sí ẹ̀ṣẹ̀ lọ kò sí èèyàn kan tí wà ní òun ẹ̀ṣẹ̀ lọ àbáwá nẹ́bí tọ́lọ̀ tọ́lọ̀ mọ̀ọ́mọ̀ tó ṣe kí ni tó sọ wọn kó níbi ẹ̀ṣẹ̀ ó fi sọ rẹ̀ sọ wọn kó bẹ́ẹ̀ ṣètọ́n ìpín ṣètọ́n tó wà lára wọn tí wọ́n fi máa ń ṣe lọ́hùn ọlọ́run bá wọn yọ wọ́n ṣe operation bá nàbí sallallahu alaihi wasallam ọlọ́run sì yọ ìpín ṣètọ́n ti ń bẹ nínú ọkà nàbí ọlọ́run sì ti bìrì ó yọ kó bẹ́ẹ̀ tó ṣètọ́ni ànábì sallallahu alaihi wasallam ní ọlọ́run ti ràn wọ́n lọ́wọ́ lẹ́nu ṣètọ́ni ti ń tẹ̀lé òun káàkiri òun ti kíni òun ti islamize ẹ̀ òun ti sọ di mùsùlùmí ẹ̀dí bá àfihàn kò lè pa àwọn láṣẹ aburú kankan mọ́ àmọ́ àwọn tó kù nísìnyí ìpín ṣètọ́ni ti ń bẹ lára tiwa yóò máa tiwa gbogbo gbà tó bá wá tiwa àjọ máa fà á ni tó bá wá dá wa mọ́lẹ̀ tójú bá dá tán pé òtún bá lọ́sọ́dọ̀ Allah subhanahu wa khayrul khatta'in at-tawwabun ẹni tó wá lóore jù nínú àwọn tí ó máa nínú àwọn ẹlẹ́ṣẹ̀ yìí at-tawwabun àwọn náà làwọn tó gbé ọmọ túbá ká bá ti tẹ̀sẹ̀ ó kéré ni ó tóbi ni ká má dájọ́ sí ìtúbà rẹ̀ ká túbà tá a bá ká má túbà ń túbà pé jẹun túbà náà ń tún padà lọ́la eléyìí wòye jẹun túbà ká túbà ká kábàámọ̀ pé ń ṣe yìí á ó kù díẹ̀ káàtó kò yẹ ká ṣe bẹ́ẹ̀ ká ṣe àṣàfùlá tó eléyìí yóò máa túmọ̀ pé atúbà tòótọ́ tí èdè ìtúbà tiétié àbí Allah subhanahu wa ta'ala kó má sàgbà ìtúbà wa kó má sàgbà ìrawọ́ra tẹ́wà síwájú ẹ̀ kó má sàgbà ní ẹrú tí ó kú tí ó tẹ̀lé lórí Islam tí ó ti kú lórí Islam tí ó ti gbèjì lórí Islam tí ó wàá parí ọ̀rọ̀ rẹ̀ sínú àdéhùn tó wá jẹ́ òbí àgbéyàwó náà wọlé yorùbá àdìsá ọ̀dùkọ́ ọ̀dùn àdìsá. gẹ́gẹ́ bá a ti mọ̀ pé fọ́tò pé àwọn àwùjọ ọ̀pọ̀lọpọ̀ èèyàn máa ẹ̀yìn lẹ́ mà fọ́tò yíyà káyà fọ́tò àwọn àwùjọ nínú sẹ̀ríà ìsìlá káyà fọ́tò àwọn àgbẹ̀ kọ́lé ní abidinu álbọ́ọ̀mù ní àwọn àdìgbìnú ṣíṣe àwùjọ rántí náà ní ẹlòmíín fọ́tò bàbá rẹ̀ fọ́tò bàbá rẹ̀ gbogbo ẹ̀ ló bẹ́ẹ̀ mú wá tó káàkiri nínú ilé àwọn kàlẹ́ndà yìí nítorí ti fọ́tò bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gbogbo eléyìí àwọn àwùjọ pẹ̀lú àwọn àdìgbò alátọ̀dà mẹ́tò kọ́lá anabi sallallahu alayhi wa sallam ó láwọn màláìka ò ní wọlé àwọn màláìka ò ní wọlé kí fọ́tò bá wà bẹ́ẹ̀ àbájá kò yẹ kí mùsùlùmí kó ti kíni àyà fọ́tò yẹn kò lẹ́tọ̀ọ́ àbáwọn. èyí tó lè mú àyà fọ́tò òun náà ní sọ̀rọ̀ ẹsẹ̀ títì ẹ̀ túláàsì lè mú àyà fọ́tò gbà ní kí ni irú àwọn túláàsì bẹ́ẹ̀ alákòókòwé bẹ́ẹ̀ abẹ́sẹ̀ passport abọ́fẹ́sẹ̀ <clears throat> driver's license àwọn ẹ̀sẹ̀ àwọn kankan tó wá ní àwọn gbọ́dọ̀ rí passport rẹ̀ bẹ́ẹ̀ eléyìí necessity àmọ́ mo kàyà gbọ́dọ̀ yẹn láti mo kà fi ṣe rántí ni à ń ṣe ìyàwó ọbẹ̀ fi ṣe ọbẹ̀ máa fi ṣe gbọ́dọ̀ rántí ni à ń ọmọ mi ń ṣe ọdún báyìí àwọn eléyìí àwọn obìnrin ẹ̀ṣẹ̀ ni máa ṣe owó kaba wọn tó kọ́lé tó pé àwọn náà ti rí bá yé wa tẹ́lẹ̀ a ti máa burú fọ́tò nígbà táwọn yẹn ti sọ wọ́n bá bí ma wọ́n fi kọ́ ọmọ náà lọ́rùn ẹlòmíràn fi kọ́ ojú ọ̀nà ilé rẹ̀ kó bá ṣe kíni kó bá jẹ́ gateman kó bá máa sọ wọn nǹkan aburú wọn bá wọlé wọn. gbogbo eléyìí ti wá aburú tó wà fífọ́ tó tí wọ́n fi ṣe léwọ̀ lọ́jọ́ àkọ́kọ́ nìyẹn nígbà ayé ànábì náà wípé àkọ́kọ́ bí wọ́n tó ti bẹ̀rẹ̀ òun náà ni pé àwòrán àwọn ẹni rẹ̀ ni wọ́n yà wípé tá a bá ti ń rí wọn tá a bá ti ń ráwòrán wọn á máa rántí ọ̀rọ̀ rẹ̀ tó máa ń sọ fún wa nígbà tó ti wà láyé àwọn náà ó ti máa padà sọ́dọ̀ ọlọ́run àmọ́ gbà tó yá sùtánì tàn wọ́n òun náà ló kọ́ wọn tẹ́bá yà ẹ̀kújọ́sìn fún ẹ̀ kà máa fi rántí ni bẹ́ẹ̀ bá ti ń rí báyìí ní ti ó kàrà ilé pé ee ọ̀tá àwọn báyìí máa sọ fún gbà láyé ní ti ìdáni fi nù. nígbà àwọn abẹ́ ìṣe tán àwọn generation míì tún dé sọ wa pé ẹ ẹ máa ẹ máa fi àwọn wọ̀nyí tọrọ. dáadáa tí wọ́n ṣe ẹ̀yìn ò bá wọn ó wá gbé sí tọrọ. nígbà tó yá díẹ̀ díẹ̀ tó wà ní sọ́ọ̀tù náà tó ń látàdàrú na alihatakum wà látàdàrú na wàdán wà láṣùwàán wà láyàgúfà wà ya'uqa wà nasra gbogbo àwọn wọ̀nyí ní ti àwọn àfáà ni wọ́n bá àwọn ẹni ọlọ́run tí wọ́n ń pè wọ́n sójú ọ̀nà ọlọ́run ni wọ́n wọ́n sì sọ wọ́n di òòṣà wọ́n padà wá ń wọn. so Allah subhanahu wa ta'ala kó wá sí fọ́tò yíyá ó sì lé wọ̀ àríkà náà ti di fọ́tò ní lára kọ́tìnì táwọn náà ti padà sí òwọlé àìsàn aláwọn gbogbo àwọn kan báyìí haram ni fẹ́ni tí o bá mọ̀ tẹ́lẹ̀ ẹni bá ti mọ̀ tẹ́lẹ̀ gbogbo eléyìí fọ́dún fi hàn bá ní kọlọ̀lì súná kọlọ̀lì yá dànù kò lẹ́tọ̀ọ́ fún mùsùlùmí òwúlò fún yàn kí lọ́wọ́ fi ṣe ṣé ìdùnnú rẹ wá nígbà tó wá nígbà tó wà lọ́dọ̀ wá wọ́pà tó fi wà lọ́dọ̀ wá nígbà tó wá darúgbó tán ṣé ìdùnnú wá ní fọ́ nígbà tí gbogbo ẹ wá di pé wọ́n tó ní dáadáa tẹ́lẹ̀ wà lè rìn dáadáa mọ́ wọ́n wá wo fọ́tò pé ìgbà tí mi rìn dáadáa ni tó máa dùnnú ni àbí kí ni wàá jẹ fún ọ káma láti bọ́ tó wọn rántí òwúlò fún kankan ọlọ́run ni a máa rántí ìrántí ọlọ́run ni máa pọ̀ lọ́kàyàn ìgbà tó ti lọ gbàgbé ẹ̀ kò sí ìyàtọ̀ tó fẹ́ fi dàrún fi má kò sí ọjọ́ tó ti lọ òní tó wà yìí náà ni kò fèsì kó o ti máa múra ọ̀la àná tó ti lọ oríṣìí kò ti lọ tó ti lé mo ti kọjá bẹ́ẹ̀ nàám kí wọ́n padà síbi ìbéèrè wọ́n wá ní kí wá ní fídíò pé ká fídíò ńkọ́ pé kí ni ìdájọ́ tiẹ̀ so ọ̀rọ̀ fídíò yìí ọ̀rọ̀ pín sọ́nà méjì ibẹ̀ náà àwọn àbá àtàn fi lépa bá pé àti fọ́tò náà lòun náà nígbà tí yẹn ya àwòrán lòun náà ìpè òun náà mú dájọ́ fọ́tò pé kò dáa pé òun fídíò ibẹ̀ náà ọ̀pọ̀lọpọ̀ àwọn àbá wọ́n rí i pé fídíò tá a rí wọn pé a kìí ṣe òun mú dájọ́ fọ́tò àmọ́ tá a bá lò fún ni tá a bá fi fídíò tá a fi fídíò bóyá tí wọ́n ti sọ̀rọ̀ ọlọ́run nísìnyí táwọn yẹn wá ń wò tí wọ́n á gbọ́ a dáadáa tá fi wo Qur'an tí ń gbọ́ a dáadáa àmọ́ fídíò àbí fídíò àwọn olórin níṣẹ́ àbí fídíò àwọn tí ń jó àwọn tí wọ́n wà ní òhò àbí gbogbo àwọn nǹkan mí náà abẹ́rẹ́ so irú eléyìí níṣì irinṣẹ́ fídíò níṣì àti lò fún nǹkan tí ò ṣe kíni nǹkan tí ò dáa nǹkan tí ò bẹ́ sí mu so òun náà ní nǹkan tó ṣe kíni òun náà ní nǹkan sí orin ilẹ̀ ìpè fídíò tó bá jẹ́ pé fídíò kan àmọ́ gbogbo àwọn fídíò eré fíìmù àti yorùbá ni àti ni fíìmù india ni òwúrọ̀ ni torí pé àwọn nǹkan tó kó jọ sínú ẹ̀ àwọn aburú pọ̀ nù rẹ̀ nínú aburú tó wà ń bẹ̀ òun náà ni pé ìkọ́ àwọn ọmọ nípa púpọ̀ eríṣiríṣi ọmọ kan yóò ní ní wọ́n sọ fún ọmọ rẹ̀ pé èmi ni atakóró wọnú àdó ẹ́ ọmọ ìwádìí kí ni jẹ́ báwọn ẹ̀jẹ̀ bá ti gbọ́dọ̀ ti rí kò mọ ti ń jẹ́ e, ibi fíìmù náà ló ti rí pé ẹnìkan jẹ́ atakóró wọnú àdó ọmọ mi ò máa kọ̀ fọ̀ ẹ̀jẹ̀ bá rí ibẹ̀ náà wọ́n ti kọ́ ọmọ pé pé tó bá jalè kí ni ó wí fún bàbá rẹ̀ wọ́n wo fíìmù náà ni ó wá rí kọ́ ọmọ kékeré kan jalè bàbá rẹ̀ wá fẹ́ ka wọ́n á wò pé ipò nígbà wọn kẹ́wàá báyìí mo ṣe ó ti rìkọ́ọ̀dù sí làákà ọmọ rẹ̀ nígbà ọmọ rẹ̀ náà bá jalè ìjókòó ìjókòó ìfọ̀ ọ̀nà ibẹ̀ náà wọ́n ti kọ́ ẹlòmíì wípé mo bá yàlè mo bá kọ́ ọmọ mi tó ti yàlè ọ̀nà wo ló gbà ibẹ̀ náà wọ́n ti kọ́ wọ́n ti bà ìgbésí ayé ọ̀pọ̀lọpọ̀ obìnrin jẹ́ tó jẹ́ pé bọ́kọ rẹ̀ ò bá sílé nísìnyí tó bá ní à mo wà mí báyìí mo wà mí sì nítorí pé ó ti wọ́n mi fíìmù kan kan tẹ́nìkan sọ pé òun wà mí mítíìnì tí ó sì fi mítíìnì gbogbo orí eléyìí níjà aburú tó wà ń bẹ trust tí ó wà láàrin wa wọ́n bà jẹ́ yìí tó wà burú jù bẹ́ẹ̀ náà ni pé wọ́n wà bà ìmánì wa jẹ́ eré olóògùn nígbà tó bá sí nǹkan tó bá ṣe ẹ̀kẹsẹ̀ lébọ̀ òun wà lọ́dọ̀ àwọn tí nǹkan bá wá ṣẹlẹ̀ sí lójú ayé làákà ìdókè sáà ni mo gbé wá fún un pé nítorí pé ìdí àlọ́ kọ́kọ́ gbé wá fún un ni pé ẹ̀ ìdínkù ṣẹlẹ̀ náà ni wọ́n fi ń ṣe fíìmù fún wa bí ò bá ṣẹlẹ̀ ah nígbà tó wá sí káàkiri ìjọ àìkè ń tẹ̀sẹ̀ lébọ̀ inú rẹ̀ náà lẹ́lòmí ó ti wò ó pé nígbà tó wá káàkiri mùsùlùmí ni ó ó wá káàkiri káàkiri gbọ́dọ̀ rọ̀ rẹ̀ kan tó jẹ́ kírísítẹ́nì ó wá ní ah, òkà lórí òkè òkà lọ́dọ̀ pásítọ̀ wa wọ́n wàá mú débẹ̀ wọ́n wàá gbàdúrà fún ẹ mọ̀ pé àwọn eléyìí fẹ́ fi padà wọ́n fẹ́ fi christianize àwọn ọmọ yìí ni tó tọ́ba ti wá ní kó wá délé òkè nísìn àwọn abẹ́rẹ́ sí pariwo wọ́n máa bẹ̀rẹ̀ sí pariwo lé lérí ara yóò bá yá inú yóò wá dùn òun náà wá àjọ máa kọ́ni pẹ̀lú wọn tí wọ́n náà bá wá ní bùkátà kan tó wá sàdúrà sàdúrà torí pé tó gbà torí pé àárẹ̀ rẹ̀ yóò lọ làákàyè kíní wà gbé wá làákàyè rẹ̀ pé ah, ẹ̀jẹ̀ kèmí náà lórí òkè olókè náà fún bẹ́ẹ̀ láwùjọ wa fèsì fíìmù nìkan ló wà òun náà wà á ṣe kíni òun náà wà á lọ. tó aburú pọ̀ níbi kíní yẹn gan kò sáǹfà ní tẹ̀yàn fẹ́ rí bẹ́ẹ̀ ká tó wá sọ pé aburú pé yóò ba àsìkò yẹn jẹ́ yóò bá àsìkò lọ́wọ́ yín àsìkò tẹ̀ fi jòkó òun àsìkò ń bi eré fẹ̀kẹ̀ máa rántí ọlọ́run ẹ wà á jòkó di eré làákàyè wà á wà bẹ́ẹ̀ básìkò òun bá tó ẹ nípa ẹ fẹ́ kírun tán ẹni tí ó sì dìde tí ó lọ lè kírun ibẹ̀ náà làákàyè rẹ̀ wà kò sọ́nà tẹ́lẹ̀ gbà inú kẹ má dìde lọlé kírun àbí kẹ lọ kírun kẹ sáré kí wìrìwìrì kí làákà yẹn wà mẹ́ pé fíìmù tí mo pọ́ sí kí lọ play rẹ̀ padà àyàfi kéèyàn ó jìnà sí i kéèyàn ó kú ọmọ ẹ̀yẹn yẹn kò wúlò kò sábà ní kankan bẹ́ẹ̀ tíjà alábà rẹ̀ bá ti wà ní ọkàn yẹn tó bá ti mọ̀ la kò séré tí ó jáde ẹwà àwọn eléré àwọn ń dolówó nítorí kí ni wọ́n ti sọ ẹ̀yìn nù ẹ̀yìn fíkẹ́ẹ̀tì ni owó kílẹ̀ jẹ́ tí ó kálukú bá ti páàtì nísìnyí àwọn olórin àti tó ní islamic nìkan ni àti nìkan ni kò sí islamic song kò sí islamic nìkan kò sí orin nínú islam tí ẹ̀ bá ti pa ogun ẹ̀sìn tí ẹ̀ bá ti kọ́ sí wà láyà wọ́n bá ṣe é tí wọ́n bá tà wọ́n kálukú wọn náà wà sẹ́mi ìṣe wọ́n ti kọjú sí ìlú ẹ̀fọ́ gbámú kí ìṣó ti fi ó sàǹfààní fún wa tó bí ọ̀rọ̀ fídíò ti jẹ́nu tí ẹ̀ bá lò fún fúnra bí erisẹ́ bí máìkì a fún lọ́wọ́ yìí sí bí ẹ̀ bá fi ṣe wáàsí bá fi sọ̀rọ̀ bẹ́ẹ̀ bá sì mú un náà ní sí báyìí ni wọ́n fi ń kọrin ẹ̀dí báwọn ní sí àbí ń dẹ̀sí tí mi ń pèpè sí ojú ọ̀nà ṣe ìtọ́ọ̀n àbí tí ń sọ tí ò bẹ́ẹ̀ sì mú yóò máa gbẹ̀sẹ̀ àbí tí ń pè tí mi ń pè nǹkan mi lẹ́yìn ọlọ́run yóò máa gbẹ̀sẹ̀ ní tó bá lò fún ni máìkì ò ṣe ò lè kàn mú máìkì lọ́wọ́ nìsín kò sì mọ́tò kankan wá ní ládàáni ní sí so ibi tí yóò ti yé àwọn tó máa ń sọ wípé ànábì ò lo máìkì ilé tẹ́yìn náà wá أعلم نعم so ìbéèrè tí wọ́n béèrè wọ́n ní sọ́dá kéèyàn máa hun ìtàn ní tí ò ṣẹlẹ̀ so ọkàn wa ní ẹ̀kọ́ kan bẹ tó fẹ́ mú jáde fáwọn èèyàn so kéèyàn wá hun pàápàá jùlọ àwọn oníwàásí kó wá hun ìtàn kan tí ò ṣẹlẹ̀ wọ́n náà dá àwọn eléré ní ìtàgé nù torí pé àwọn náà jòkó wọn hun tí ò ṣẹlẹ̀ ni so eléyìí a kò lẹ́tọ̀ọ́ ara arọ́ náà ló wà ní tí ò ṣẹlẹ̀ rárá kéèyàn wá ní á ah, nǹkan báyìí ṣẹlẹ̀ láàrin ẹnìkan báyìí àti báyìí nígbà báyìí so kó dẹ̀ jẹ́ pé nǹkan yìí ò sí nǹkan yìí ò ṣẹlẹ̀ irọ́ ni so nítorí pé àwọn wọ̀nyẹn alikọ̀sọ̀tù so látara ìmú àwọn nǹkan tí ò ṣẹlẹ̀ wá ìsọ àwọn nǹkan yìí ti àti ìfi àládárí rẹ̀ fáwọn kankan tó jẹ́ pé Allah subhanahu wa ta'ala òfin ìrẹ̀lẹ̀ òun náà ló so pupa ìparọ́mà nàbí sallallahu alaihi wasallam nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí parọ́mà nàbí àwọn oníwàásù náà ni wọ́n bẹ̀rẹ̀ rẹ̀ wọ́n fẹ́ sọ̀rọ̀ tí ó ti kí ni ọ̀rọ̀ tí ó ta àwọn èèyàn lára wọ́n fẹ́ sọ̀rọ̀ tí wọ́n fi darí ọkàn àwọn èèyàn wádọ̀ tí wọ́n wá rò pé ọ̀nà wo lágbà tẹ́ àwọn èèyàn fẹ́ náà tàn wọ́n wá wo àwọn tàn tí ò lálàáfíà àbí kan ti ẹ̀wò tán kò ní ìdíkẹ́yìn ó tẹ̀ parọ́ fáwọn èèyàn tó kọ́ wọn lẹ́kọ̀ọ́ tó ìdí wọn náà ń ṣe òun náà ní ti báyìí àìlẹ́kọ̀ọ́ náà ní pélé yìí náà kéèyàn máa parọ́ báwọn èèyàn ẹgbẹ́ àbí ń bẹ lára ẹ̀kọ́ ni kéèyàn máa parọ́ tó èèyàn gbọ́dọ̀ parọ́ báwọn èèyàn ìtọ̀ tó bá nílẹ̀ nínú ọ̀rọ̀ ẹ̀sìn kéèyàn sọ báwọn èèyàn tí o bá sì ti tán àtàndá kọ́lì tàdá ó ṣe wá àti báwọn èèyàn kó sọ tọ́lọ́hún wí sọ́tà náà bìbí fún wa tó kó sì parí ẹ̀ fún wa ẹni tí o bá gbọ́ tàbí yóò gbọ́ ẹni tí o bá sì gbọ́ ìwọ ti sọ ti ẹnu ní ti pé kó dandan سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك